وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله تعالى ني غورتني إبيعو لوري أو أو يوي أن تبوا على محمد صلى الله عليه وسلم èyí ò ní Deborah Samuel ní Sokoto àwọn ọ̀rọ̀ yìí ó ń já rìnrìn àbá tí máa sọ̀rọ̀ ní orí rẹ̀ mọ́ àmọ́ a rí i pé àṣejù àwọn èèyàn kan ń bẹ lórí ẹ̀ àti àìṣe ètò àwọn kan àmọ́ pẹ̀lú yọ̀ǹdọ́ lọ́wọ́ bá a máa gbé àárín yíyẹ̀wò kí léwu tí ń bẹ ní ibi ìṣe àìtó níbi ọ̀rọ̀ yìí kí dẹ̀ ni ewu tí ń bẹ níbi àṣejù ń bẹ àbẹ̀lọ́bà Allah subhanahu ta'ala ọlọ́run ọba kó ka wa kún ìjọ àárín gbùngbùn ẹni tí ò ní le jù tí ó ṣe dédé tọ́lọ́run ọba fẹ́ tí ó dẹ̀ ní rọ́jù tí ó ṣe dédé yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yọ́nú torí pé nǹkan yìí kan wá gbẹ̀gbẹ̀gbẹ̀ sábà sọ pé Islam ẹnu gbé wa ọ̀nà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹni ọlọ́run fi rán ni ọ̀rọ̀ ẹ̀sìn Islam tó fi dọ́dọ̀ wa ànábì ni wá àṣẹpà tí wọ́n bá ti lè fi ẹnu àtẹ́kàn ànábì Muhammad sallallahu alaihi tó bá fi lọ gbé nǹkan tí wọ́n dá lọ́gbẹ́ pọ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe sọ kódà wọ́n dá ọlọ́run bá pàá tó pé àníbà Muhammad dìde wọ́n dá lọ́gbẹ́ wọ́n dá ẹ̀sìn alùwáhàì ìránṣẹ́ tọ́lọ́run bá fi rán ànábì wọ́n dá lọ́gbẹ́ kò sí nǹkan kan tí ń bẹ nínú ẹ̀sìn tí wọ́n ti dá lọ́gbẹ́ ìyẹn ni ó fa tó yẹ pé agbọ́dọ̀ máa ṣàlàyé nǹkan yìí ẹni ọ sọ sísọ sọ láti lè sọ̀sọ́kúsọ nípa ọ̀rọ̀ yìí ló kọ slam ẹni ọkọ kíkọ kọ kíkọ lérí ọ̀rọ̀ yìí nípa islam lẹ́ni tó yẹ pé ń sọ̀rọ̀ in behalf of dean ìpé ìpẹ̀ ẹ̀sìn yìí lòun sọ ìtẹ́sìn yìí wí lórí ẹni ọ̀pọ̀lọpọ̀ ń sọ wọn ò bọ́ sí déédé àkọsílẹ̀ ti wà lórí àwọn nǹkan ẹ̀sìn particularly ẹni tó gbé wá ìwọ̀n nígbà Muhammad sallallahu alayhi wa sallam fúdí eléyìí a gbé àwọn àrin yíyẹ̀wò àwọn nǹkan tó rọ̀ máa ní dèdè àkókò yìí náà àkọ́kọ́ ká bẹ̀rẹ̀ lórí pé àwọn wo ní nǹkan ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ń sallallahu alayhi wa sallam wákìlẹ̀ nínú àṣejù tí bẹ́ẹ̀bẹ̀ ní kí o bú àlébà Muhammad sallallahu alaihi wasallam àṣejù ní kí o bú àlébà Muhammad sallallahu alaihi wasallam ní títọ́ka sí ọ̀rọ̀ yìí pọ̀ wípé àṣejù ni nǹkan tí ọ̀dá ni ewọ́ ní Islam tọ́ka sí bẹ́ẹ̀ òfin ẹ̀sìn tọ́ka sí bẹ́ẹ̀ ìfún lákàyè tó pé ọ́tọ́ka sí bẹ́ẹ̀ ibi tí ìbú àlébà Muhammad sallallahu alaihi wasallam ẹni bẹ́ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọjá Allah subhanahu wa ta'ala ó sọ ayà kalẹ̀ yíò ń bẹnu ṣọ́tù tàbà lórí àwọn munafiqun ẹ́ nígbàtí wọ́n wà ní gazọ́tù Tabuk ọ̀kanú àwọn munafiki ó sọ ipé mọ́rọ̀ àìtù nípa kùrọ̀ iná àrùn láyé arzaba bukunan wa aqzaba asuna ولا أجبن إذا لقى يعني رسوله وأصحابه صلى الله عليه وسلم ورضي الله عنه ó ní à òun ò rí ẹni tó jọ pé òun ò ríwọ àwọn olùkàǹkà wọn yìí àwọn tí níyàn ká sí àlébà Muhammad sallallahu alaihi wasallam ó láwọn wo àwọn tẹ́lẹ̀ ọmọ ojú kí lọ àníjẹta sọ àbàrẹ̀ ní báwí yẹn o ṣé